الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لا تجد موان لا تجد أنس بن مالك رضي الله عنه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم ولا لا تباغضوا ولا تحاسدوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله اخوانا لا يحل لمسلم أن يهجر أخاه المسلم فوق ثلاث رواه الإمام مسلم وغيره النبي صلى الله عليه وآله وسلم هناك وراء أنس أني لا تباغض ẹ أه، ما بين bínú ara ما بين gbọ́dọ̀ ولا تحاسب أه، ara ما سلار tahasad wàlá tadabaru ẹ̀ sì gbọ́dọ̀ máa kọ̀yìn síra yín wa kunu ibadallahi ẹjẹ àwọn ẹrú Ọlọ́run ọmọ ìyá la yahillu li muslimin ọ̀tọ́ sí mùsùlùmí kan an yahjura akhahu al-muslim ikpe kọ́ nya ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lódì ọ̀pọ̀ tẹ́lẹ̀ ta yòrù mẹ́ta àdébá mùsùlùmí àti àwọn mìíràn anabi sallallahu alayhi wa sallam wọ́n ń kọ́ wa ká ṣe nǹkan tí ó ṣe kí ìnífẹ̀ẹ́ ara ẹni ìjọmọ ayá ara ẹni ó nípa púpọ̀ láàrin àwa mùsùlùmí nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọmọ ẹ̀yà òun náà ní wá lábẹ́ òfin Allah nínú al-Qur'an innama al-mu'minuna àwọn múmi ní ọ̀tẹ́ nǹkan síra wọn bí ìbá sọmọ ẹ̀yà ara wọn. فأصلحوا بين أخويكم ẹ máa wá ṣàtúnṣe láàrin yín àtàwọn ọmọ ìyá yín kò lè ṣeé ṣe kéèyàn méjì ó wà nínú gbèsè ayé yìí wọn àjọ máa gbé papọ̀ kọ́mẹ́sì àìgbọ́ra ẹni yé nígbà kan kọ́mẹ́sì kọnu kọ́họ nígbà kan eléyìí ń bẹ nínú tí Allahu azza wa jal ló ti ṣàdámà rẹ̀ mọ́mi èèyàn ṣùgbọ́n gbogbo ohun tó wù kó ṣẹlẹ̀ lábẹ́ gbogbo bó tilẹ̀ wù kó rí ká má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyẹn kí wọ́n sọ wá dẹni tí wọ́n wàá múra wọn ní ọ̀dà sàǹsàn tàbá tún kó dàálẹ̀ tá a tún sùn sà á rí pé tó pọ̀ jù nínú tí máa fa àìgbọ́ra ẹni yé láàrin wa kò ní í ṣe pẹ̀lú alqiyama nǹkan lé ayé lásán náà ni ẹ máa pé nǹkan lé ayé ayé tá a bá yín náà lápadà fi sílẹ̀ sí tọ́wá yẹ bá a pé nǹkan tí ò sì múra jù táàní bá pàdé tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù iná lọ́wọ́ ayẹ kọ́sọ wa dẹni tí wọ́n máa bínú ara wọn ìbínú ara ẹni nínú nǹkan tó burú jáì ọ̀tà kò títí ọmọ ìyá rẹ ni nínú adéta nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní alimuslimu akhul muslim mùsùlùmí ọmọ ìyá ló jẹ́ sí mùsùlùmí ní ìgbà tí ìwọ àtẹnìkan bá jọ ń bínú ara yín ó ní fẹ́ rí mi rẹ̀ láti ó sì ní fẹ́ gbúròó pé dáadáa kan ṣẹlẹ̀ sí bí kọ́ máa burú kọ́ máa bàjẹ́ ní lábúlé rẹ̀ bí kí agbáko kọ́ máa rélu àkóbá lọ́dọ̀ rẹ̀ nítorí pé kí ni ìwọ ń bínú rẹ̀ ó ní fẹ́ kápé dáadáa kan ṣẹlẹ̀ sí àwọn aburú àwọn àìda ìlọ́ọ̀fẹ́ kọ́ máa sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ kí ló dé kí ló fẹ́ fẹ́ léyìí ìwọ tó ṣe kọ́ ọmọ ìyá rẹ lọ́jẹ́ ìwọ tó ṣe pé alìsílám kan náà lọ́jọ́ pa yín pọ̀ nítorí pé gbogbo nǹkan gbogbo nǹkan lẹ́gbẹ̀ẹ́ ìsìlám ó ó yẹ kí gbogbo nǹkan kó jẹ́ píntín kó jẹ́ róńdó islam wa látàbà ọ̀f ẹ gbọ́dọ̀ máa bínú ara yín wọ́n dárúkọ ẹnìkan ni wọ́n ti rọ́gbẹ́ ẹ má dárúkọ lórí ikú wájú mi kayfa kayfa alimta bi annahu shaqi báwo ló ṣe máa lọ lórí ibú báwo ló ṣe máa lọ lórí ibú tó ti wọ jahannama ni tóbi ní kí wọ́n má dárúkọ rẹ̀ níwájú rẹ̀ yéésì ṣe torí nǹkan kan báyà Allahu azza wa jal ó fún lówó ju tiẹ̀ lọ báyà Allahu azza wa jal ó fún lọ́mọ bí ju tiẹ̀ lọ bóyá Allahu azza wa jalla ó ní kọ́ máa rí ṣe ju tiẹ̀ lọ ó lówó lọ́ ju tiẹ̀ lọ bóyá Allahu azza ó fún àwọn èèyàn lọ́rọ̀ gbọ́ lọ iná bínú gbogbo àwọn nǹkan wọn já Islam ẹ má ara yín dàmà ọkùnrin bínú ọkùnrin obìnrin bínú obìnrin ọkùnrin bínú obìnrin bẹ́ẹ̀ náà ni mùsùlùmí obìnrin ọgbọ́dọ̀ bínú mùsùlùmí kùnrin nínú ọ̀kan nínú àdìtà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní mùsùlùmí lọ́kùnrin ọgbọ́dọ̀ bínú mùsùlùmí lóbìnrin tó bá kórìíra nǹkan kan nínú wa rẹ̀ yóò rí nǹkan míì nínú wa rẹ̀ tó yọnu sí àwọn olùmọ́ni àdìtì ó ní ṣe pẹ̀lọ́kọ àtìyàwó má kórìíra ìyàwó rẹ̀ títí dé gáàyà ó wá jẹ́ pé láti ìbẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ ìkórìíra náà ni ó dúró kọ̀ mọ́ dúró ó kọ̀ mọ́ jókòó

èèyàn burúkú làwọn ọmọ tó bí fún ọ èèyàn rádaràda náà sì làwọn ọmọ tó bí fún ọ ó dájú wípé alábòsí ńlọmọ èèyàn innahu kana zaluman jahula alábòsí aláìmọ̀kàsí. bákan náà wala tahasad ẹ má ṣe máa ṣe lára ara yín bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam sọ kí ni lára òun náà ní kéèyàn ọmọ aràn kan dáadáa tí ń bẹ pẹ̀lú ọmọlàkejì rẹ̀ ó dànù ó ṣubú kó dànù kó bàjẹ́ kó má sí ah, ah. kí ló dé ṣé ń ṣe tiẹ̀ náà fún ọ kí ló dé tó fi wá jẹ́ pé tẹni ẹlẹ́ni òun náà ní bí ọnu òun ní bọ̀ ọlọ́kànjẹ́ má ṣe ṣe ìlara ọmọ làkejì rẹ nítorí pé oore eléyìí jẹ́ Allah tí ó ṣe fún oníkálukú kò ní tàṣe rẹ nítorí pé ńgbà tí ó ṣe tiẹ̀ fún ọ kò ní béèrè lọ́dọ̀ ẹlòmíì ṣé ká ṣe fún àbí ká má ṣe fún bẹ́ẹ̀ náà nígbà tí ó ṣe tẹlòmíì fún kò ní béèrè lọ́dọ̀ rẹ ìwọ gẹ́gẹ́ bíi tààrí ká mọ̀kùrò rẹ lọ́yọ̀ tó fi wá fún ọmọ bíọ́lé abẹ lágbájá yìí abẹ sọ sọ farama abọ farama èèyàn mélòó lọ bá kọ farama tó bá yẹ pé Allahumma fi hàn léèrè wọn ò ní bí ẹnìkankan léèrè nípa dáadáa tí wọ́n ṣe fún oníkálukú wa tiwa kàn ní pé tá a bá rí dáadáa pẹ̀lú ọmọlàkejì wa kò burú ká rẹ̀ báwo la ṣe jowú rẹ̀ oore eléyìí tí Allahu ṣe fún ọ ọlọ́run kọ́ má bàa jẹ́ o ṣùgbọ́n àwa náà ràn kan kọ́lọ́run ọbọ̀ ṣerú rẹ̀ fún wa àbẹ́ ètò tẹ̀tún dáa jùlọ. sọ àmọ́gẹ́yà oníkan lọ́wọ́ àlàyé ni a yóò sì máa wọra rẹ̀ a ọ̀wà lọ pa lọ pa kó kùsùn mi nígbà tó ti kó ọgbà ni. ó rí i pé tí ọba kó dálẹ̀ tó tuntun sà nínú gbogbo tí Allah ṣe fún ọ àwọn kankan bẹ́ẹ̀ tí ò ṣe fẹ́ni tó ń ṣe lára rẹ̀ àmọ́ ńgbà tó ṣe pé eléyìí tó rí tọ́ tẹ́lẹ̀ sí ọ lójú tọ́ tẹ́ dénjà sí ọ lójú tí ò tó rí nǹkan mí yun onídìí ọmọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ orí ń bẹ pẹ̀lú wọn náà tó ti òní. ẹ máa ń pe àwọn orí eléyìí tí Allah ṣe fún wa á lè kà á tán á ń bọ̀sibọ̀si pa àmọ̀ iye rẹ̀ tó kí aláwọ̀ bínú ara wa sí kí láà máa ṣe ìlara ara wa sí tí wọ́n bá ti rẹ́nìkan tí Allahu gbà fún ọ̀tí ó ti hàn lójú wọn sàn bí ìgbà tó ṣe pé ẹnìkan dáná ọ́ dáná sí wọn lára léè kí ló dé o lè dín kankan kù fún ọmọ làkejì jẹjẹjẹjẹ ni gbogbo wa ń kọ́lé ọ̀sán ah, ju ká máa sun títì lọ Allahu azza ó sì gbẹ́ nìkan wà àdúgbò wa ló ń bá ra plọ́ọ̀tì bíi mẹ́wàá tó bá wọ́n kọ́kọ́ fẹ́ǹsì rẹ̀ láwọn fẹ́ǹsì bí ìgbà tó ṣe pásó rọ̀kùnrin wọ́n bá sì ń kọ́lé sínú rẹ̀ lọ láwọn alẹ́ bántabántá gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ní wúkọ́ àwọn akọ́ lórí ikú kan tó wà dúgbò olórí ikú gbogbo rẹ̀ lọ́gbà tán olórí ikú ilẹ̀ bàbá rẹ̀ ò lọ́gbà tí wàhálà fi fẹ́ pọ̀ kí ló mú nu dúkìá tiẹ̀ tí ló fi ń bí ọ áá ẹ bá lọ ń ṣètì ẹ náà fọ lọ síta kọ lọ wòran o ó rí ẹgbẹ̀rún kejì èèyàn tí ò tí ì rówó ra lẹ̀ ambọ̀sibọ̀sì yọ ọkọ̀ ọ̀run lè jẹ ibi ọ̀sán ju títì lọ dédé ìkẹ́kùsẹ títì ni wọ́n sùn sí ẹgbẹ̀rún kejì èèyàn wà tẹgbẹ yálé gbé ni lórí fi ń sanwó Allahu azza wa jalla olóbò ọlá sí ni kí nínú bí ọ sí òun bínú pé àwọn èèyàn kí ló dé tí gbogbo wọn ra blender tí wọ́n fi lọ tánu lé wọn nígbà tẹ́yìn gbé ẹ̀rọ lọ́tà síta ọlọ́run jẹ́ blender gbogbo wọn bàjẹ́ ọ̀dà dúpọ̀ ọ̀gbà lórí ìlara ìlara tẹ́ rí yẹn ọkọ̀ dé agogo lẹ́kùn tẹ́ ń pè àwọn kan mí tẹ́ rò pé ìlara ni ẹ wá ń gbé blender wọlé eléyìí náà gbé tiẹ̀ wọlé eléyìí náà gbé tiẹ̀ wọlé ọlọ́run dènà ọgbà jẹ ìyá aládàánu ìyá aládàánu ó sì dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ torí pé Allahu azza wa yóò pèsè ẹni tí ó gbàdá wa fún ọtọ́ bàálù ibi tí wọn náà bá ti bá wọn lọ àṣírí rẹ ọmọ àbò tó bọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa ṣe sílé ayé nu ẹ mẹ́jẹ á sì lára ara wa jẹ̀mọ́ tó bá rí tí Allah tó ṣe dáadáa fọmọlá kejì rẹ dénú rẹ ó dùn sí mọ́ ara kan kí oore náà kọ́ ba kalẹ̀ máa rán kan kábúrú ọmọ ìwúrí yẹn máa wá bẹ́ẹ̀ lọ wọ́n lọ́ọ́ ẹ̀ bó ti ṣe ṣe tẹ́lẹ̀ fún wọ́n lọ́ọ́ ṣe tèmi náà fún eléyìí tí ó lálùbáríkà eléyìí tí ó lórí ni kò ṣe fẹ́mi náà wọ́n àjà ọmọ lórí tèmi nìkan ṣe fún àwọn ọmọ mi àwọn àrọ́mọdọ́ ọmọ mi àwọn àtìrántìrá mi jẹ́kí tiwọn náà dáa tó ó rí pé tiẹ̀ náà padà dáa ni tó ọ̀rẹ́ tí mo bá ń bí ọ tó ń ṣe lára gbogbo nǹkan ọkọ̀ dàbí ìgbà tó ṣe pé ayé fẹ́ parẹ́ lójú rẹ ọ̀dájú wípé o lè rúlà. bẹ́ẹ̀ni anábì sallallahu alaihi ni látẹ̀tẹ̀ àbọ̀ ẹ ọmọ mọ síra yín mùsùlùmí máa kọjú síra wọn. tí a bá ti kọ̀yìn sí yàkínì tó máa wà ní wà èmi kálukú ọmọ tó o bá ẹ kọjú ẹ tó bá kọjú sí sí àwọn kọjú sí so wọ́n sọ pé à ọ̀rọ̀ tẹ̀ ń sọ bọ̀dá ọ̀rọ̀ yẹn náà wúlò fáwọn brothers náà tó ń bì ló bá ẹyin nìkan máa bá sọ̀rọ̀ nǹkan kẹ́nìkan fún fetí kọ́ ìjọba ti máa kálù bá fetí kọ́ ajẹ́pẹ́ yìí náà ìgbà yín sọ̀rọ̀ ah, ọ̀bẹ nìkan jà fọ́ gbogbo lé mú subhanallah kẹ̀wé kórí bẹ́ẹ̀ mùsùlùmí ni wá ìjẹ́ mùsùlùmí yẹn ju gbogbo nǹkan míì lọ ẹ̀jẹ̀ máa rántí eléyìí o lẹ́nìkan jọ pẹ̀lú rẹ nínú kọ́dà àfi mùsùlùmí ọ̀lẹ́nìkan tí ó pẹ̀lú rẹ nínú kókù díẹ̀ káàtó àfi mùsùlùmí kí wá ní tí ó mú ọmọ lè bá mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kí ni tí ó wàá sọ ọ́ dẹni tó ṣe pé o fẹ́ràn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ó ń ṣe lára mùsùlùmí ọmọ ìyá ó ń sí mùsùlùmí ọmọ ìyá lórí ẹjọ́ ń tajà kan náà ní ìwọ̀nba eléyìí tí ọlọ́run bá kọ́ ọmọkálukú kò ní tàsí tiẹ̀ náà a sì máa bẹ́ẹ̀ lọ́nkọ́ mọ́ bàtì ẹ̀ náà jẹ́ kọjá kìtì wa náà kọ́ kọjá wa ọ tó kó gbogbo nǹkan yìí jọ tá a bá ti ní mọ ìtẹ̀síra wa tá a ní máa ṣe lára ara wa tá a sì ní síra wa pé ní ẹ ọmọ ìyá ara oríta bá ti jọmọ ìyá ara fọ́pọ̀ àwọn wà púpọ̀ kò ní sí lọ́dọ̀ wa ẹ jẹ́ ká padà sínú ilé oníkálukú wa ṣé ìwọ àti bọ̀dá rẹ àtàwọn àbúrò rẹ àtàwọn àǹtí rẹ àtàwọn àbúrò rẹ lóbìnrin ṣé ẹ máa dìtẹ̀ mọ́ra yín ẹ rí kó kéré díẹ̀ kọ́dà tó bá wà kí máa kéré nínú ilé yín tẹ́ máa ń lára ara yín wípé ẹnìkan nínú yín òun lówó ọlọ́lá ọlọ́run bùkún gbogbo yín wá ń tẹ̀yẹ sí i yóò ká dá fún láyé sẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ nulẹ̀ yìí ọ̀dájú pé yóò sọ̀rọ̀ torí tí a bá tàn wò àfi káwọn bàbá màmá yẹn ọmọ gbọ́ ẹ pọ̀ òdìdí ọ̀rọ̀ tó gbó òdìdí jẹ́ríkò lẹ́nu àwọn òbí yín olúwa ẹlẹ́dàá wá ṣerere fọmọ àyá rẹ nínú bí ọ ajẹ́pọ̀ lórí ibú nìwọ ọmọ yìí àsáwọ̀ ni ọ nínú ìdílé yìí kí nínú rẹ òdùn sí ẹ̀rí pé torí ká dọdọ ọmọ bàbá kan náà màmá kan náà bàbá kan náà lásán màmá kan náà lásán ẹ̀ jẹ́ kí wà burúkú wọn ṣẹlẹ̀. bàbá rẹ̀ sọ fún ọ pé dáadáa tó dé sí àǹtí rẹ̀ yìí bí àwọn abọ̀dá rẹ̀ àtàwọn àǹtí rẹ̀ kó o dé kó wọ́n gbọ́ ọ ní àwọn èmi ò lè sọ fẹ́ẹ́ nìkan kan ó ti tó gbòdà ti sọ̀rọ̀ síra pẹ̀ abẹ́ ti ẹ̀kọ́ tí bàbá sọ èmi mọ̀ ń bọ́ sọ̀rọ̀ ṣé pé ọkọ̀ yìí sáwọn ọmọ ìyá rẹ ni má ṣe tó fi kó dí ọ̀rọ̀ lẹ́nu mi bẹ́ẹ̀ ni bàbá ọ̀sán àbí òní sọ bẹ́ẹ̀ yóò sọ bẹ́ẹ̀ alábì sọ fún àìsàn náà wọn ń wa táwọn tó ti pé àwọn bàbá wa yàtọ̀ síra àwọn ìyá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ tá bá ti ara wọn ẹni pé gbogbo wa kẹtàkẹtà wọn láì kò ní wa wa eléyìí tá a ti sìn láti ń kọ̀yìn síra ẹni à ń ṣe kéta. lórí tó ń wù òun náà sọ pé ìṣẹ̀lẹ̀ nù ẹni tí Allah fẹ́ yóò gbèga náà ni bàbá ńlá kùnrin ò tó láti fà sẹ́yìn ìtí ó ti kọ ìwọ nìkan rẹ nìkan lẹ̀ nínú ìròyìn Allah ẹ nínú àdìsí kan kí nìyẹn ara ẹni lódì àrẹ́bì ni wọ́n pàdé eléyìí ọkọ̀ papọ̀ eléyìí náà ọkọ̀ papọ̀ wọ́n rí pàwọn ò sálámà síra wọn. táwọn ẹlẹni tó dáa jù nínú ẹni méjì ti yẹra wọn lódì ọlẹni tó bá kọ́ sálámà sọmọ làkejì rẹ̀. ẹ fọ ọwọ́ nu ẹ fi èdè nu ẹ ṣe sùúrù asalaamualeykum èmi náà ni wọ́n sálámà sí wa ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn ah, Allahu akbar ẹ má bínú aṣetọ́ni ni wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh lọ́ba sí i ẹ dákun kí la fẹ́ gbà nínú pàǹkọ́ yìí sí rẹ àfẹ́ ríra ẹni kí la fẹ́ gbà náà ẹ̀ gbogbo wa sì jọ jẹ́ mùsùlùmí. bákan náà ẹ jẹ́ ká gbìyànjú jẹ́ máa gbogbo ń jẹ́ kí ìjọmọ̀ ìyá yẹn kó lágbára láàrin wa ẹ jẹ́ ká mójútó ẹ má jẹ́ ká jìnà sí nínú rẹ̀ ní ká máa sálámà anábì ò ní kẹ́ sálámà lásán ó ní afṣọ sàlámà bẹyìn náà ẹ máa fọ́n sí sálámà ká láàrin ẹ máa fọ́n sí sálámà ká láàrin jẹ́ ẹni tó ṣe pé wọ́n bá ti jọ sáà mùsùlùmí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu asalaamu alaykum wa dáhùn gọ́mọ̀dà ní kó pèsè ìjọ ilé ìjọsìn tó bá ti jọ gbẹ̀dà wọ́n fi àlímámù Nawawi rahimahullahu ta'ala wọ́n ní tá à ń bá sálámà sẹ́nìkà ní gbogbo ìgbà tí kìí bá dáhùn sẹ́wọ̀n kórìsìírísìí ìgbàgbọ́ iná làwọn èèyàn ti ní láyé wa tá a wà ní ìsìn ẹlòmíì lè máa wò pé ìwé ṣe mùsùlùmí káfíìrì ni ọ kó púpọ̀ wọ jahannama ni ó sì gba Allahu ṣe sọ láti pẹ̀lú àwọn mùsùlùmí ọ̀gbẹ́yìn níbi ká ṣe ṣìyàmù Ramadan ọ̀n yọ zakat owó rẹ̀ ọ̀n lọ sí hajj gbogbo àwọn nǹkan eléyìí tẹ́sí Islam mú wọn gbogbo ẹ̀ náà láàrin tó pé sí ọlọ́dọ̀ ọ á nítorí pé àkídà àti ẹ̀kọ́ tó da wọn ajẹ́pẹ́kẹ́ fèrè ni ọ yálà kídó òpònú rẹ̀ yálà kídó òpònú rẹ̀ tó fi ń pa àwọn mùsùlùmí kèfèrí àwọn olóòtú burúkú tí ọ̀tá kankan mọ̀ nínú ẹ̀sìn Islam yóò mú wá gbogbo èèyàn ní kèfèrí yóò ti kó yín dà sínú sáàbù eléyìí tí wọ́n fi sọ yín sí jahannama lójú tiẹ̀ nígbà tó ti síwájú pé bàbá rẹ̀ lọ́mọ aná ó ti síwájú pé ìyá rẹ̀ lọ́mọ aná tá a lẹ́nu omi tó tún wá kù tó tún wá jẹ́ bàbàrà tá a lè pè lọ́mọ aná má àkọ́lọ́ ẹlẹ́dàá akọ́mọ́ sí àwa lọ́nà. pẹ̀lú àwọn eléyẹn wọn bá sálámà sí wọn kò ní dáhùn kò ní dáhùn kí ló dé tí ò ní dáhùn nítorí pé òun wò ó pé ẹ̀yin ẹ̀ ṣe mùsùlùmí ni àwa amọ̀rú ìsìláàmù tiẹ̀ ṣé kìí ṣe islam tí wọ́n fi ránṣẹ́ gbogbo àgbáńlá ayé lẹ́sìn tí tó bá jẹ́ pé gbogbo èèyàn lẹ́gbẹ̀ẹ́ kéfì a'udhu billahi minash shaitanir rajim tí wọ́n bá ti ń bẹ lágboolé yín ládùúgbò yín láwùjọ yín ẹ tètè máa tọ́ka sí wọn wọ́n má bàa ṣì àwọn èèyàn lọ́nà ẹ tètè ṣàfihàn wọn nítorí láwọn ẹni tí wọ́n nímọ̀ wọ́n lè bá tètè ṣàlàyé wọn àti irú àkídà burúkú nínú wọn ń gbé ká wọ́n má bàa dààmú èèyàn ló lè di máa nì. Allahu akbar Allahu akbar Allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ẹ̀yin ọmọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam ọdún léyà eléyìí tá à ń ṣe lónìí Allahu azza wa jalla ó ṣe lófin ní ọdún kejì lẹ́yìn hijira Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wá sí Madina ọdún yìí gangan òun náà ni wọ́n ṣe sọ̀láàtù Ìídàyìn sọ̀láàtù ìdì méjèèjì òun náà ni wọ́n ṣe lófin. ẹ̀rí ọdún náà kan ni wọ́n ṣe zakat táyọ nínú dúkìá iná ni wọ́n ṣe lófin ọdún iléyà tẹ̀rí nínú orí ńlá àti ìbùkún eléyìí tí ọ̀gbọ́n ọ̀hún tó ṣe fáwọn mùsùlùmí nínú rẹ̀ lọ́wà nínú ọdún yìí à ń fẹ́ gbogbo mùsùlùmí ó fi ìdùnnú rẹ̀ hàn látàrí ó fi ìdùnnú rẹ̀ hàn látàrí pé ọ̀hún ní kọ́dún ọmọ ẹ̀yà wọn tá jẹ́ mùsùlùmí àwọn náà ń wo ọdún lọ́ọ̀kan ó kọsẹ̀ mẹ́ta ó kọsẹ̀ méjì ẹlòmíì kó kọsẹ̀ kan ẹlòmíì ń kọ̀ láńkọ̀tún láni Allahu azza wa jalla ọ̀pẹ̀mí wọn àwọn ti di ẹni ilẹ̀ nítorí pé ọdún yẹn kò sí nínú tí wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ fún wọn wípé wọ́n tún sí òun náà nílé ayé abẹ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá gbogbo ẹni tó ṣẹ̀mí ní mùsùlùmí tó sì tún kú ní mùsùlùmí lórí pé ń sin Allahu lónìí kan ọ̀dà alúlú papọ̀ mọ́sáfà ọ̀mẹ́bọ mẹ́sìn ó sì tẹ̀lé tà náà wà Muhammad sallallahu alaihi wasallam tó fi kú abẹ́lẹ́ ọ̀hún ẹlẹ́dàá kó bá àforíjì wọn abẹ́lẹ́ ọ̀hún ẹlẹ́dàá kó bá kẹ́ wọn abẹ́lẹ́ ọ̀hún ẹlẹ́dàá kó bá gẹ̀ wọn kí ọlọ́run ọba kó ṣe ikú nísìnyí fún wa. àwọn òbí wa tí wọ́n ti jẹ́ ọlọ́run ọba nípè tí wọ́n kú lórí Islam ọlọ́run kó bá kẹ́ wọn ọlọ́run kó bá gẹ̀ wọn ọlọ́run kó bá ṣe ikú nísìnyí fún wa. ọlọ́run ọba ẹlẹ́dàá kó káwa náà ká máa sẹ̀mí lórí Islam gbogbo ìgbà tí ọlọ́run ọba ọgbà tí ọba kẹ́mi wa ọgbà ètò tiwa náà lórí al-iman akramakumullah ọjọ́ ọdún yìí báyìí à ń fẹ́ kí mùsùlùmí ọ̀pọ̀ ẹ̀ràn léyà ẹran oríṣi mẹ́ta òun náà ni ṣẹ̀ríà Islam ńlọ́tọ̀ka sí palẹ̀ fi paléyà wọ́n ń pè wọ́n ní bahimatul an'am àwọn ẹran wọ̀nyí àwọn náà ni ràkúnmí màálù àti àgùntàn ràkúnmí màálù àti àgùntàn àgùntàn ìyẹn àgbò àgbò eléyìí tó ṣe wípé yóò di abìhó lórí ó wá nínú ẹgbà wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ọlọ́nàbí sallallahu alaihi wasallam àpò méjì lọ́pa àpò méjèèjì yẹn amlahayn wọ́n jẹ́ aláwọ̀ funfun tí dúdú dúdú tọ́lá wọn láàrin dúdú dúdú ọ̀la funfun rẹ̀ láàrin wọ́n ní ẹyinjú tí fi ń ríran dúdú ló yípo rẹ̀ ẹnu tí fi ń jẹun dúdú ló yípo rẹ̀ ẹsẹ̀ tí fi ń tẹlẹ̀ dúdú ló yípo rẹ̀ tó àwọn eléyẹn ni wọ́n pè ní amla lédè lárúbáwá ànábì pa irú rẹ̀ méjì ó tún wá jẹ́ akọ̀rànẹ́yìn abìhó lórí méjì tó ọwọ́ rẹ ló fi pa méjèèjì ó sì dárúkọ Allah sí ẹran yẹn ó sì Allahu Akbar nígbà tí ó pa ó sì gbé ẹsẹ̀ rẹ̀ ó gbé lé ẹran náà nígbà tí ó pa báyìí àwọn wọ́n fi yé wa wípé a pé bó pé a lè pa a lè pàkó fẹ́ràn iléyà eléyìí tó lọ́lá jù ó lè tànàbí Muhammad sallallahu alaihi wa sallam ṣe nítorí pé àgbò ńlànà bí pa lórí rẹ̀ ká pàkó ọlọ́lá jù ká pa màálù lọ ó tún lọ́lá jù ká pa ràkúnmí lọ eléyìí ni ọ̀rọ̀ ìmáàmù Malik rahimahullah ọ̀rọ̀ Malik yìí ọlọ́tẹ̀wọ̀n jù níbí wípé ká pa àgbò ọlọ́lọ́lá jù nígbà táwọn míì bí àwọn Hanabila àwọn sọ pé bẹ́ẹ̀ràn bá ti ṣe tóbi sí ńlọ́lọ́lá jù torí rẹ̀ lọ́dọ̀ tiwọn ràkúnmí lọ́lá ju màálù lọ màálù lọ́lá jàgbù lọ. ṣùgbọ́n gbà tó ṣe pé a wò ó wípé ọ̀rọ̀ tí malik sọ ó ní í ṣe pẹ̀lú talẹ́ni táàmù àwọn àwòkọ́sì talẹ́ni tó mẹ́sìn wá fún wa tá à ń ṣe bí ti ṣe ń ṣe. oná làdábì sọ̀rọ̀ bá àdùsọ́lẹ̀ èwo làdábì pa dájúdájú ìtàn pa lọ́lọ́lá jù òun náà ní àpò. téèyàn bá wá pa màálù ó wọlé yà ó téèyàn bá pa ràkúnmí òun náà wọlé yà ó ṣùgbọ́n ká lọ́mọ yín kẹ́ni tó fẹ́ pa àgbò èèyàn kan ní ọ̀dà àgbòrà èèyàn méjì ọ̀gbọ́dọ̀ dáwó rẹ̀ kámbọ̀sì bá sì pé wọ́n kó mẹ́ta tàbí mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ èèyàn ẹyọ kan onídàbò pa èèyàn ẹyọ kan ló ní àgbò kan kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run kó jẹ́ pé ńgbà tí èèyàn kan tọrọ àgbò bá fẹ́ pàgbò rẹ̀ kó sọ wípé eléyìí ni àgbò iléyà tèmi àti ti àwọn ará ilé mi àwọn ìyàwó àti àwọn ọmọ mi kọ́lá tó bá pé bàbá rẹ̀ bá wà láyé àbíyá rẹ̀ tí wọ́n lágbára láti pàbò àti tàwọn bàbá àtìyá tí bàbá àtìyá náà gan bá tún ti kú o lè sọ pé àti ti bàbá àtìyá àgbo ẹyọ kan Allahu azza wa jal yóò pín ládàá rẹ̀ lórí gbogbo àwọn ẹni tó dárúkọ wọn sí ṣùgbọ́n pé èèyàn méje ọwọ́ adáwó ráàbù ọ̀tún kò sí tọ́jọ́ rẹ̀ màálù ńkọ́ èèyàn méje wọ́n lè dáwó ra màálù ẹyọ kan tó bá jẹ́ èèyàn mẹ́fà ńkọ́ òbú tó bá jẹ́ èèyàn márùn-ún ọ̀bàjẹ́ tó bá jẹyàn mẹ́rin mẹ́ta méjì gbogbo ẹ̀ náà lọ́tọ̀ ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ kọ̀ọ̀kan tayọ méje nígbà táwọn bá fẹ́ tún màálù yẹn bisimilahi allahu akbar eléyìí ni ẹran léya lágbájá tàmẹ̀dòdó làlàkàṣe ẹ̀dà pọ̀yìn tó ìgbà náà ni wọ́n jẹ ẹran léya yìí ǹjẹ́ tá a bá fẹ́ para fún mi kọ́ tá a bá fẹ́ para fún mi bẹ́ẹ̀ náà ni èèyàn méje wọ́n lè jọ pé ìtọ̀pọ̀ wọ́n dáwó ra ràkúnmí ẹ má wàá di ó o ẹ má di nígbà tẹ bá fẹ́ pín ẹran màálù tẹ dáwó rà nígbà tẹ bá fẹ́ pín ẹran tẹ dáwó rà èyí tí bàbá alágbájá kó ọ̀pọ̀ ti gbogbo wa lọ iye kan náà la sì kẹrin ti ẹ ọwọ́ ọkọ̀ ẹ wá òṣùwọ̀n kámọ èyí tí kálukú gbà láì sí egun lára torí tí egun bá tún ẹ wúwo bó ṣe wúwo ànábì sallallahu alaihi wasallam sì fi yé wa ó lé gungun ẹran ni fáwọn àlìjànú àwọn olùmọ́ni tí àlìjànú bá gba igun kẹ́yìn ọ̀jẹ̀ mú ẹran padà sára rẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah torí ẹ̀ ẹ má wọ́n pẹ̀lú egun ẹ̀pin kọ́dọ́gba tó bá sì jẹ́ pé tẹnìkan ra lé díẹ̀ sí tẹnìkan ẹjá fọwọ́ nu alimuslimu ọ̀hún mùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí kí la fẹ́ máa jà sí ọ̀tọ́ ká jà lọ́jọ́ mi báwo láti wá jà lọ́jọ́ ọdún tẹ̀lé ìjẹba akramakumullah wọn lè ran iléyà yẹn ó yàtọ̀ sí ẹran tá a pa nítorí pa fẹ́ tà ó yàtọ̀ sí ẹran tá a pa nítorí pa fẹ́ jẹ ó yàtọ̀ sí ẹran tá a pa nítorí pa fẹ́ fi gbàlejò ó yàtọ̀ sí ẹran tá a pa nítorí wípé afẹ́fẹ́ ẹran yẹn sí àkíkà gbogbo àwọn ẹran yẹn wọ́n yàtọ̀ sí ẹran iléyà tó bá bi wá léèrè kí ni jẹ́ ẹran iléyà òun náà lẹ́ran tá a pa nítorí pé afẹ́ fi pípa rẹ̀ afẹ́ fi súnmọ́ Allah àláfojúsùn méjì ẹran ara léyà ju wípé a fẹ́ fi pípa rẹ̀ súnmọ́ Allahu Rabbul Alamin lọ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé iyekíye tí Allahu bá padà kádàrá kó ríra kò sí nǹkan tó burú bẹ̀ nítorí pé ẹran tá a fẹ́ pa nítorí pé a fẹ́ fi sẹ̀sìn a fẹ́ fi súnmọ́ Allahu Rabbul Alamin. àwọn olùmọ̀wá wọn ní pípa ẹran léyà yẹn ó ní í ṣe pẹ̀lú rírántí ìdẹ̀ra ńlá eléyìí tọ́lọ́wọ́n tó ti lálà wípé wọ́n ní kó pa ọmọ rẹ̀ Ismail aleyhi salam kí ọmọ sì ṣe sùúrù tó fọwọ́ wọnú ìwọ bàbá mi if'al ma tu'mar satajiduni insha Allah minas sabirin ṣé nǹkan tí Allah fi kọ́ láṣẹ pẹ̀lú ìyọ̀ǹda Allah wàá bá mi wípé mò á jẹ́ ọ̀kan nínú àwọn tó ṣe sùúrù ìjọba tẹ́mi lọ́rùn kọ́ pa mí gẹ́gẹ́ bí Allah ṣe ní kọ́ pa mí bàbá gbà fún Allah gẹ́gẹ́ bí àlá tó ńlá nítorí pé àlá àwọn ànábì ọlọ́run òdodo ni o kì í ṣe bí àlá tàwa kúrò. ọmọ náà sì gbà ike bẹ́ẹ̀ mi wọ́n ní kọ́ kẹ́pa ẹ̀pa mi. bàbá fẹ́ pọ́ mọ́ Allahu azza wa jal ọ̀ṣọ́ àgbékalẹ̀ wọ́n fi ṣe ìràpadà fún Ismail aleyhi salam. ìdùnnú tó bá bàbá ńlá wa yẹn eléyìí tá nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam fi Allahu pa láṣẹ ike fasalli li rabbika wanhar ṣe sọ̀láàtù léyà kó o sì máa pa ẹran kó o máa kún ẹran dáná bí wàá ti ń ṣe pẹ̀lú ìyọ̀ǹda pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀rù yìí iná làwa náà ṣe títí dòní yìí báyìí ẹ̀rí ẹran léyà pàtàkì púpọ̀ wípé kéèyàn pa téèyàn bá ní agbára láti pa téèyàn bá lágbára láti pa ó pàtàkì púpọ̀ torí pé apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé sùn láti léyà ìgan ọ̀ràn yẹn ká gún ẹran gan ọ̀ràn yẹn ni torí àyàtàkà yẹn fọ̀sọ́lélẹ̀ rọ̀bíkà àṣẹ ni ṣe sùn láti fún olú ẹlẹ́dàá rẹ̀ rìd wọ́n há kò sì fún ẹran àṣẹ lónà ó tilẹ̀ jẹ́ pé àwọn tó pọ̀ nínú àwọn olùmọ̀ wọn ní kì í sọ̀rọ̀ yẹn. bákan náà àdìsí kan tún wá èyí tí ìmáàmù Ibn Majah tó gbà jáde Abu Abdullahi al-Hakim ó ní sahih al-Imam al-Dhahabi ó bó ṣe wí náà ní ọ́fẹ̀sẹ̀ rìn lọ kí lànà sọ ó ní man 'indahu sa'atun falam yudahhi fala yaqribanna musalla rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí Allah bá gbà tó bá gbà láàyè pẹ̀lú àrísì ó ní tó lè fi rẹran léyà ọwọ́ lòun nípa léyà kọ́ mọ̀ wá síbi tá a ti sọ̀tọ̀ láti lè yí ìgbò ẹ mọ̀ kó lágbára bá torí ẹ̀ èmi tí mò ń wo pé nípa tẹ́lẹ̀ ọjọ́ tètè gba mi tó ti rẹran lọ bá torí pé Ànábì sallallahu ni tó bá ní tó lè fi pa sọ ọkọ̀ láti pa mọ̀sùnmọ́ bí tá fẹ́ sọ̀rọ̀ torí ọ̀ pàtàkì ẹ rí i pé ibi téèyàn ti mú un nínú àna náà kò ní tí tọjọ́ kò ní tí tóṣù ó ti gbàgbé kó mówó mẹ́ ẹgbẹ̀rún péjì ni ó tún ti dípò rẹ̀ ẹ mẹ́yẹ owó tá a ti lẹ́bẹ̀ tí Allah ti fòmí rọ́pò tó ti fọkọ̀ rọ́pò tó ti fọkọ̀ rọ́pò ẹlòmíì náwó tiẹ̀ síra nù ẹlòmíì náwó tiẹ̀ síre pé wọ́n á fẹ́ náwó tiẹ̀ sátìsẹ́ tí Allah à òkú oríire wọ̀gbà òkú oríire ẹran lè yà wá yẹn ló bá jẹ́ pákó la fẹ́ pa kò gbọ́dọ̀ dín sóṣù mẹ́fà tó bá pọ́dún lọ dáa jù anábì sallallahu alaihi wasallam ní tágbára rẹ ọba ká èyí tó kádùn a jẹ́ pé o gbọ́dọ̀ pa èyí tó kéré sóṣù mẹ́fà ṣùgbọ́n tó bá tó màálù yóò jẹ́ èyí tó ti pọ́dún mẹ́ta tayọ tó bá jẹ́ ràkúnmí yóò jẹ́ èyí tó ti pọ́dún márùn-ún tayọ bó mo ti fẹ́ mọ̀ pé àpò oṣù mẹ́fà àbọ́dún bó mo ti fẹ́ mọ̀ pé màálù ti pọ́dún mẹ́ta jù bẹ́ẹ̀ lọ bó mo ṣe fẹ́ mọ̀ pé làkúnmí ti pọ́dún márùn-ún jù bẹ́ẹ̀ lọ èmi ò sẹ́ràn ẹni tí ń sẹ́ràn láàbì léèrè ẹni tí ń rà tí ń tà òun náà ti ní ìrírí tí ó fi ti dààmú látàrí eyín eléyìí táwọn ẹran hù bí àwọn àpò wọn máa tara rẹ̀ mọ́jú orí wọn bẹ́ẹ̀ náà ni àwọn màálù yẹn látàrí ìwo wọn ó ti ṣe rí àwọn ẹni tí ń sin màálù wọn máa lè sọ iye ọdún tí wọn bá lù bẹ́ẹ̀ náà làwọn ràkúnmí bá bá ṣe fi hàn pàtàkì kàkàrà sí àwọn ẹni tí ń sìn wọn wọn máa mọ iye ọdún tí wọ́n jẹ́ kìí kàn ṣe pé mo pàkó kìí kàn ṣe pé mo pa màálùú kìí kàn ṣe pé mo pa ràkúnmí a gbọ́dọ̀ ṣàkíyèsí pé wọ́n pé iye ọdún tí wọ́n ní kí wọ́n pè yẹn ẹran iléyà wa ẹni tó bá bá wa pa kò lẹ́tọ̀ọ́ sí ká fún lọ́rùn rẹ̀ kó a jẹ́ pé gbogbo ẹ tó bá ti tú ẹran òun lọ́ lọ́rùn rẹ̀ bí wọ́n ṣe máa ṣe ń lu bòmí kò sí nínú òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa èyí tiẹ̀ dá oníkẹ́ni tó fẹ́ paléyà ní kó pa fúnra rẹ̀ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà kódà ó ń bẹ nínú tọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run fáwọn ọmọ wa kéékèèké tó ń bá lówó tó ò tí bàlágà káwọn náà paléyà ọmọ kéékèèké tí ò tí bàlágà tó bá lówó kó náà paléyà bí a ló dé àwọn ọmọ atán ti dàgbà táwọn ti bàlágà ọmọ náà ti ń dówó rí òun náà wá gan sídìí àpò bàbá rẹ̀ àgbo ẹyọ kẹyìn ẹbí ọgọ́rùn sọdá bá ọ yẹ ká kù kó jẹ́ pé dáta lè wa kọ́kọ́ èèyàn ọmọ ẹ̀yìn náà ti ń rówó ẹ̀pà ẹ má kò lè àti ilẹ̀ wa pa àbí òye wa so ọ̀rọ̀ pé ẹ ti lọ mọ́kà mọ́kà bá wò mọ́kà wa ní ti pẹ̀lẹ́ rẹ̀ léyà sí ẹ bóun ní ti pẹ̀rẹ̀ léyà tí ìfẹ́yàwó ó ti fẹ́yàwó kí lọ́ọ́ ra súyà jẹ sí ìbára náà ló ná so ẹni tó bá ti lágbára rẹ̀ ṣẹ̀rí àgbà ìgbòkọ̀ pa kò bá àjọ ọkùnrin kò bá àjọ obìnrin kò bá àjọ ọmọdé kò bá àjọ àgbàlagbà ẹran léyà wa yẹn ẹni tí ọba bá wa kún àbí wọn bá wa sún kò sí nínú ṣẹríyà ká mú nǹkan kan nínú ẹran rẹ̀ ká fi sanwó ọ̀yà fún ọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ẹran yẹn ẹ lè jẹ ń bẹ ẹbùn yẹn jẹ ń bẹ ẹ fi ṣe sàrà ń bẹ ṣùgbọ́n òfin kan ò sínú ṣẹríyà tó ní ẹran yẹn dá sọ́nà mẹ́ta bá ọ̀kan jíjẹ ọ̀kan fífi sẹ̀bù ọ̀kan fífi ṣe sàrà rárá ẹ sáà ti mú nínú rẹ̀ kẹ́ jẹ́ ń bẹ̀ kódà kó ṣe èkìrí kan lọ jẹ́ ń bẹ̀ má fi mùsùlùmí kódà kó ṣe pé èkìrí kan ló gùn yẹn jẹ́ ń bẹ̀ xayì kó ṣe èkìrí kan ló fi ṣe sàárà ń bẹ̀ xayì kò sí nǹkan tó burú ń bẹ̀. akramakumullah ọjọ́ ọdún ọjọ́ ọ̀dùnnú ni o ẹ jẹ́ ká dunnú sí nǹkan tí Allah ti ń fẹ́ ká dunnú sí kábẹ́sẹ̀ jẹ́ ẹni tó ṣe pé bá a ṣe jẹ́ Mákà lánàá jẹta Mákà ní gbogbo ọjọ́ náà láti wá ya Mákà lónìí kọmọ dá bẹ́ẹ̀ nítorí pé tó o bá dunnú sọ́dún ẹ dákun tó nínú rẹ̀ fẹ́ dùn ẹ kínú rẹ̀ ó dùn nínú tí ó dé tí ó dé ọ̀hún pé inú rẹ̀ dùn látara ń tọ̀wọ̀ kí ká ṣe pé aṣọ mẹ́kò tá à ń wọ̀ kájọjúmọ́ iná láti wọ̀ lónìí àwọ̀sọ mẹ́kò wá rí di sọ́dá bẹ́ẹ̀ tó bá ti mú ìyàwọ̀sọ mẹ́kò wá rí di kò ní wọ sọ́tọ́ dáa títí tí lè sí o torí pé nǹkan bàbàrà nínú ọdún ni ká wá sí rí so o tó àwọ̀sọ mẹ́kò wá tọ́ bóyá ọwọ́ ti káfíńtà ń gbà ọ̀sẹ̀ bá tán eléyìí ọ̀dà abẹ́ o nínú tí ó jẹ́ àmọ̀ pínú rẹ̀ dùn tí wọ́n ló sì mọ̀ pínú rẹ̀ dùn oníkọ́ jẹ́ tọ́jà tọrọjọ ọdún òun náà lò dùn kọrọmọkùnmọ́wá nínú tí ó jẹ́ àmọ̀ ìpínú rẹ̀ dùn dúdú sáwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ẹni tí ọ̀fẹ́ rí ọwọ́ lọ́ba ẹni tí ọ̀fẹ́ gbọ́rọ̀ rẹ̀ bá sọ̀rọ̀ ẹni tí rí ọsá tó bá wà tòsí ẹgbẹ́ wọn wò ẹ ti kọ́ bá wọn lójijì àfìyàwó àtọ́mẹ́lọ́ kí wọ́n báwọn náà wò pé ah, ọdún mọ̀dá pọ̀ irú òní lọ́yẹ kí gbogbo ọjọ́ ayé ọmọ jẹ́ tó eléyìí pàtàkì púpọ̀. àwa fẹ́ gba ẹran léyà wa a fẹ́ kó síwájú ká máa títì eléré ọmọ akọrin sí wa ọmọ lùlù sí wa níbàdí àwọn àtàkìrẹkẹ àmọ náwó ọdún ọdún yọ ọdọ afọ ó burú kọjá sísọ mi torí ẹ mùsùlùmí nǹkan tí sọdún mùsùlùmí èfò gbogbooro sọdún mùsùlùmí tẹfẹ sọdún eré kíni orin kíni Ọjọ ti gbàwé àwọn ìbílẹ̀ mi ṣètò ọ̀nà wọn wá ń lọ ìdí wọn lọ ọwọ́ lẹ́yìn tí máa ń kára stadium pàdé ọdún ilé stadium lẹ́ti pàdé wọ́n sì ti kó fújì wọ́n ń bọ̀ àwọn olùlẹ̀ adúpẹ́ fọlọ́ pé wọ́n ṣe rádaràdá bẹ́ẹ̀ lẹ̀ yìí gbogbo olúgo bí ìjọba ti ṣe káwọn náà jáwọ́ bẹ̀ nítorí kọ̀dá kọ́ gbogbo kọ̀dá kọ̀dá náà yọ lọ kó lé wa jìnnà sí gbogbo kọ̀dá akramakumullah allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar wa lillahi alhamd akramakumullah ní ìparí nǹkan kan wà tó yẹ kí gbogbo wa ká gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé wọn ò ní wá tì òun náà ni alùwàsàtìyà ká dúró dọ́gba nídìí ẹ̀sìn wa. nítorí ṣíṣe tí wọ́n ní ká sí jíjìnà sí tí wọ́n ní ká jìnà sí ó gangan ní kọ́kọ́rọ́ ọlá kọ́kọ́rọ́ ọlà tí ó padà dé kára lè jẹ́ náà wọ̀ tó bá di lọ́la àgbẹ̀gbẹ̀ àgbẹ̀yà rẹ̀ káwá tara bẹ́ẹ̀ ká sọra fún nǹkan méjì ọlọ́run ẹlẹ́dàá wa ni wa kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu báyìí la ní àlùmọ̀ tó dúró dọ́gba pin àṣejù sí nínú ọ̀rọ̀ yìí àti ètò òṣìṣẹ́ bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá jẹ́ ẹlẹ́rìí lórí gbogbo àwọn èèyàn lápapọ̀ kánàbí náà lè bá jẹ́ ẹlẹ́rìí lórí yìí. àkùrọ̀mọkùnmọ́ látara àyà yìí àwọn nǹkan méjì lọ́jọ́ ọ̀ràn yẹn ká sọ́ra fún nídìí pàṣẹ ti Allah à ń tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó dáláàpà àfijọ àṣejù ò sí nínú ẹ̀sìn torí ẹ̀ àṣeboro àṣeréka àhọkánkún kò sí nínú ẹ̀sìn Ọlọ́run kájẹni tó ṣe pé mẹsẹ ní kásẹsì là ń ṣe kìí ṣe báwa ti ṣe rò àbí báwọn ọ̀gá wa kẹsì pọ̀ sí wa lórí ta lọ̀gá náà ta ní tatọ́ tayọ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ ń bá ti kọ̀ láti tẹ̀lé ta nẹ́bí ó dájú pé ìtàwọn asinilọ́nà ló kù jọ́ máa tẹ̀lé torí rẹ̀ tẹ́ bá wù àwọn aláṣejù tẹ bá gbé ọ̀rọ̀ wọn lórí òṣùwọ̀n láti pé bí wọ́n ti sì náà ni pé wọ́n kọ̀ tà nàbì sallallahu alaihi wa sallam wọ́n kọ̀ láti tẹ̀lé wọ́n sì kọ́ yé wọ́n gbé táyà ẹnu àlà eléyìí lọ́sọ wọn dẹni tó sì náà. bákan náà ká sọ̀rọ̀ fáṣe ètò àṣe ètò jẹ̀mọ́ ó tún wọ́pọ̀ nínú ìṣesí àwọn èèyàn pé pé gbogbo ọjọ́ máa ti pè lẹ́sìn ọlọ́wọ́n bò róró ọlọ́wọ́ burú yóò foríjì wá díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ yóò sì fi bọ́ gbogbo ẹ̀sìn dànù torí ẹ̀ àwọn nǹkan méjì ẹ jẹ́ ká ṣọ́ra fún wọn ká ṣọ́ra fáṣe ká ṣọ́ra fáṣe ètò ká wá dún ní máa dúdúró dọ́gba ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́ bá wa fi ìbùkún sọ́dún wa yìí báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́ má ṣe eléyìí láti máa fún wa nínú ìgbésí ayé wa àwọn ẹran iléyà wa náà ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ gbà lẹ́sìn lọ́dọ̀ wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́ má ṣe ní àpamọ́ nínú ìgbésí ayé wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo àwọn orí ńláńláńláńlá eléyìí tí máa fi ṣe àwọn ẹrú rẹ̀ ní ọjọ́ ọdún àfi ọlọ́run ọba ẹlẹ́dàá kó fi ṣe gbogbo wa gbogbo gbogbo gbogbo oníkálukú wa ètò ti dá nínú ọ̀rọ̀ wa ọlọ́run ọba dákun má bàjẹ́ eléyìí tó kú díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ wa dáhùn ra wọ́ra ṣẹ̀fẹ̀ sí Allah ní gbogbo gbà ọlọ́run ọba ẹlẹ́dàá kó bá wa tún ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá kó gbàdúrà wa lórí àwọn ọmọ wa ọlọ́run ẹlẹ́dàá kó gbàdúrà wa lórí àwọn aya wa ọlọ́run ẹlẹ́dàá kó gbàdúrà wa lórí àwọn ọkọ wa ọlọ́run ọba ẹlẹ́dàá kó gbàdúrà wa lórí àwọn òbí wa ọlọ́run ọba ẹlẹ́dàá kó gbàdúrà lórí ìgbésí ayé wa ọlọ́run ẹlẹ́dàá kó gbàdúrà lórí àkùyàmà wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó jọ máa dáa fún wa ní gbogbo ìgbà ó dáa fún wa ní kọ̀kọ̀ ó dáa fún wa ní gbangba ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó mẹ́jọ ogun kó bàjẹ́ fún wa nílé ayé ń bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó mẹ́sẹ̀sẹ̀ wa lórí ibú tó bá di lọ́la gbẹ̀dà ọ̀yá ọlọ́run ọba dákun ni kò sí wa. اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك ماض فينا حكمك عدل فينا قضاء نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم عافنا في أبداننا وعافنا في عقولنا واحفظنا من بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا ومن فوقنا ونعوذ بعظمتك أن نغتال من تحتنا بارك الله في عيدكم بارك الله في عيدكم بارك الله لكم في عيدكم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين